ṣó ti yé wa now so gbogbo nǹkan tá à ń sọ yìí àwọn èèyàn wọ́n rí òótọ́ ọ̀rọ̀ àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ náà rí òótọ́ ọ̀rọ̀ ẹni pé tí n fi stylishly sọ pé òun ò ṣe òun ò fúnyàn lówó mọ́ owó wọlé mọ́ because àwọn tó àwọn tó fààyè kíní ẹ gbà gbogbo wọn ti kúrò. gbogbo wọn ti ṣe kíni gbogbo wọn ti kúrò kò rí owó mọ́ I'm telling you ẹ rí gbogbo scope gbogbo yín náà ẹ ti rí pé uh, scope four one nine lọ́n padà wá lò lẹ́yìn tí ò níṣẹ́ tó yẹ pé wọ́n ló ń bọ́ àwa náà tún fún ẹ ní figo five hundred k èrè iṣẹ́ ìwo ló ń ṣe èrè èlò lórí ó ń try anything àwọn ẹbí tó ó máa jáde wá á ní i don't have anything with them i don't ṣe kíníkan kíníkan happy new month andy anu wọn ní kéèsì pẹ̀lú èèyàn kankan kí ni ó máa jáde wá á wá máa fún àwọn èèyàn ní ìgbẹ́jẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn á máa lọ bẹ̀ wọ́n á máa lọ bẹ̀ wọ́n kó lè parí kéèsì àwọn àwọn tó ń tì wọ́n yẹn òun sọ pé òun lọ bá wọn pé kó wá máa pè àwọn àwọn àbíkẹ́ kí ni tàwọn àbíkẹ́ nínú kéèsì yìí ẹ ọkọfẹ ọkọfẹ tí wọn sí kéèsì ni ọfẹ kọfẹ ṣe kínní kan ni kí ló kan tọwọn àbí kẹ nínú kéèsì wọ ṣebó náà lè fèsì kínní yìí ni ṣebó náà ní ẹjọ́ ni kí ló dé tó wá ń pè wọ́n kí ló dé tó ń lọ pè wọ́n lẹ́yìn kí ló dé tó ń lọ bá wọn dialogue. ẹ̀yin tẹ́ ẹ bá wáìsì dáadáa ó yẹ kẹ́ ẹ lè kẹ́ ẹ understand stand òkété. Okay ó yẹ kẹ́ ẹ ṣe kí ni ó yẹ kẹ́ ẹ understand the stand òkété nínú mátà ìyá àbèjì yìí ó yẹ kẹ́ kí ni kẹ́ understand nǹkan tó ń fẹ́ ṣe ó wá ó ń pẹ́ kúlọ́kúlọ́ ó ń pẹ́ kúlọ́kúlọ́ ó ń pẹ́ kúlọ́kúlọ́ kò fẹ́ kí àwọn èèyàn kó mọ ibi tóun fì sí. instead kó o dẹ̀ jẹ́wọ́ ara ẹ jẹ́wọ́ ara ẹ fún àwọn ènìyàn kí wọ́n mọ nǹkan tí wọ́n máa ṣe sí ọ̀rọ̀ ẹ. jẹ́ ọwọ́ ara ẹ fún àwọn ènìyàn mo ti há o wípé o ti há ọ̀rọ̀ yìí ti yíwọ́ ó ti fi ilẹ̀kùn mú ara ẹ̀ lọ́wọ́ ọ̀bọ ti padà para ẹ̀ ọmọ yìí má gbé ọmọ yìí má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí eh, you, you can't control me on my platform you can't control me on my platform ọmọ akọ̀n ọ̀wọ́ ọmọ akọ̀ntú ẹ̀ pani ìgbà díẹ̀ ló kù ìgbà díẹ̀ òun ló kù ìgbàwo ìgbàwo torí ẹ̀ lórí ẹ̀ la ṣe máa wò la ṣe ń wò ẹ́ àìní òdodo ọ̀rọ̀ àti ìwà àbẹ̀báyé èèyàn jẹ́ òun ni ó fi ba ayé ara ẹ jẹ́ ìwà ojú kòkòrò ìwà pé lágbájá ń gbérí mo fẹ́ mu wálẹ̀ ìwà wípé tàmẹ̀dù ò gbọ́dọ̀ ṣe oríire tó wà nínú ayé ẹ ah, mi mọ mi mọ ok ti wẹ hello. hello kẹgbàá. ma ẹran ma. balẹ̀ gbàá. yes kẹ màámi èmi nìyẹn o tí mò ń ta tí mò ń ta woman body <laughs> olóṣì olóṣì olóṣì lẹ́sẹ̀ <laughs> oní <laughs> mò ń woman party olóṣì. ọkọ kàfáyà. èmi nìyẹn o tó kù. oníkìní blue kàfáyà. èmi èmi lẹ́ ń ké sí o. lẹ́gbàá èmi tẹ̀lé bèrè lọ́wọ́ yìí olówó àti dúró mi ò mọ orúkọ tẹ̀ dáhùn yẹn rí o mi ò mọ orúkọ tẹ̀ dáhùn kejì yẹn rí o òkété lèmi mọ̀. òkè òkété òkété òkété mo ẹ bá dùnú ẹ bá dùnú. ok ma. iye olówó àti òkété ipe kọ́ jọ kí ni àwọn fámìlì ìyá àbèjì ṣe fún wọn kí ló ń wá lára kí ló ń wá ní ẹbí ìyá àbèjì ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí is plain something tí ò bá sí pé èyí olówó àtòkété wọn ní kankan tó fẹ́ gain nínú kìíní àdìgbò fẹ́ gain ni pé ọ̀fẹ́ ẹjọ́ làwọn fẹ́ dojú ti ọlọ́wọ́ síbi nọ́mbà one ni pé ibi tí wọ́n ti kọ́kọ́ ibi tí wọ́n ti kọ́kọ́ fẹ́ ìgbà tó mọ̀ pé ẹ̀ tọ́jú obìnrin yìí kí lè ṣe lọ competition sàbújá ipe hmm. wọn kidnap diabet ibi tó ti kọ́kọ́ ibi tó ti tọ́nà ti jẹ́ kàn ṣe mistake láyé wọn nìyẹn hmm. tó yẹ pé ìyábejì máa kú ni wọn ò ní lọ competition làbújá ipò ń gbé ìyábejì pamọ́ ìwọ hmm. competition yẹn tán wọn wá fi ọlọ́pàá lé lọ́wọ́ ṣíbí káàkiri tó jẹ stain pé wọn tì í mọ́lé ìwọ ọkọ náà yí òkété ìkọ náà yìí ló tún jáde tó tún wá fọmọ yẹn ṣe yẹ̀yẹ́. Hmm ipò ọgbẹ́sẹ̀ ti àní ibi tí ọmọ tó ti tó ti tó ti admit ọmọ yẹn sí hospital wọ́n tún wọ́n tún kọ́ọ̀pù bẹ̀ yẹn wọ́n tún gbé síta pé ah, ṣùgbọ́n àwọn sọ fún yín wọ́n yẹ̀ ṣe release ẹ̀ ní hospital ló gbà lọ straight hmm. ẹ wá ò ní fìyà jẹ wọ́n. ọ̀nà mọ̀. bí mo ṣe ti rí ìjọ olówó ẹ ti rí ìjọ olówó yẹn gan-an mi ìmọ̀ nǹkan tó tẹ̀ máa ń ṣe lòmíì ṣé wọn ò rí bòmí ìnáwó wọn sí ni. òun náà là ń ṣàlàyé yìí. olówó ìtúnjú every time lóyìn gbọ́wọ́ ìsáwò lóyìn gbọ́wọ́ ìsáwò èèyàn náà sọ nínú nínú àwọn èèyàn kan tó ṣe ṣò pé tá bá máa wá lọ tá bá máa wá bọ̀ ìgbà tí ó rọ lizzy gbóná gan yẹn ipò èyí olówó wà lẹ́yìn ó wà bẹ́ẹ̀ mi ò doubt mi ò ní ó lè wà bẹ́ẹ̀ ó lè wà bẹ́ẹ̀. pẹ̀lú gbogbo a promise tó wá promise ẹnu ìṣọ́nsìn ah. iye olówó yẹn gan promise and fail ló máa ṣe mm, àwọn èèyàn náà dẹ̀ ti sọ wọ́n ní tó bá tó bá fún ìlú àti pin nọ́mbà o àti tó bá fẹ́ pè o. wọ́n ní wọ́n máa ní kẹ́ jáde kẹ́ wá sọ pé ten million òun fún yín hmm. one ah. thousand ló fún wọn o a pè i'm sorry a ní ten thousand that time say. Hmm. whereas one thousand dẹ ní o mo ní irú yìí irú olówó jákujàku ra ìmọ̀ pàápàá nìyẹn kó ṣáà máa pariwo ẹ̀ ṣáá kó máa pa tó bá débi báyìí kó máa pariwo ẹ̀ tó dé tọ̀hún kó máa pariwo ẹ̀ ah, nínú owó òṣìwò pàápàá ni àwọn yẹn tẹ̀ láwọn ní ẹ àwọn tó tẹ̀ wá ń sọ́ọ̀sì pé ipò owó ẹ̀ kò kò kò nít ó jẹ́ kí n máa bìlíìfù sí ipò owó nít. àbí nígbà tí yẹn bá náwó náwó tó yẹ pé ibi ẹjọ́ ibi táwọn yẹn bá ti ń jà ibẹ̀ ló máa náwó yẹn sí kí ni gbogbo yẹn anybody anybody. ẹni tí wọn ṣe kíní kan ó máa ń jẹ́ ó máa ń fi téèyàn bá di fi àgbò fún téèyàn kan àbí wà lọ́sùn máa ń pòwe ẹjọ́ mi ò mọ̀wé o bàbá lẹ́gbàá help me. èwo lẹ fẹ́ pa mbẹ. wọ́n téèyàn bá fi téèyàn bá fi àgbò fún ó máa ń jokun ẹ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ni téèyàn bá fàgbò téèyàn bá fàgbò fún egu àá jokun ẹ̀ lẹ ah. àwọn tó. ìwọ kan náà ló gbé àdírẹ́sì ẹ̀ síta ìwọ kan náà ló rọ òkété ìgbó kó gbé àdírẹ́sì obìnrin yìí síta ẹ̀yin kan náà lè tún lọ pé lẹ́lọ pé láńlọ́ọ̀dù ní ní kí lorúkọ ẹ̀bí tó tó tẹ gba ṣọ́ọ̀bù sí fún nígbà yẹn. ẹ wo sí mama ẹ wo sí ẹ wo sí mama ta ló gbé fọ́tò ẹ̀ jáde. iye olówó yìí náà ni. ibo ni wọ́n ti ibo ni wọ́n ti ibo ni wọ́n ti rí fọ́tò ìyá ẹ̀ ìbò ní lọ́tí ní fọ́tò fámìlì ẹ̀ ẹ́ ẹni tó. ọjọ́ yóò lówó ni. òun náà ni kí ni ó ń ṣe gbogbo yẹn fún kí ni káwọn èèyàn náà ó. ìwọ náà dẹ̀ ló dẹ̀ tí wọ́n ń dà àárín wọn rú. bẹ́ẹ̀ni. ẹ iye olówó ọlọ́mọ àmàgbàgbára lọ́wọ́ ẹ̀ ò nítorí ọ̀rọ̀ yìí gùn oúnjẹ ló dẹ̀ ń bá kọ̀ ọmọ òkété yẹn òun ló ń bà. òun ni nítorí sọ pé wọ́n ní oyè tó ṣe yìí wọ́n ní oyè tó oyè tí òkété ṣe tán yìí wọ́n ní owó tí ìyá tó mu síbẹ̀ kì í ṣe owó kékeré because wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti block account òkété ìyá oníkírìmù tó dẹ̀ ń gbàwájú tó ń gbẹ̀yìn irọ́ nìyá yẹn pa ìyá yẹn kọ́ ló ní owó tó lọ ra màálù tó ń tó ń kọ yèyé oge sí ẹ̀yìn màálù yẹn kò wó pé irú nonsense. èwo ni irú ẹ̀yin náà ṣọ́ọ̀ṣẹ̀ ń jọ ẹ̀yin náà ṣọ́ọ̀ṣẹ̀ ń lórí ìkànnì ni tọ́yé tọ́ ń ra màálù tọ́ ń ka ọ màálù. ẹ tọ́ ń kọ yòyó oge ọlọ ń kọ yòyó oge sáré mí de wo màálù tẹ́rù yìí babalẹ́gbà tẹ́ bá dẹ̀ wo màálù náà kíkí dé gúgú ní màálù yẹn o ẹ̀yin ò rí màálù yẹn ni màálù jẹ́ ti wù màálù yẹn rúgbọ bá rí gbogbo egungun iye abẹ iye egungun màálù yẹn bá mi ní ẹwà wọn níṣẹ́ ẹ lọ ra màálù màálù tó jẹ́ pé màálù mi dàáyáríà. ẹ máa ga gbogbo egbò pé a màlúù yẹn báyìí ní pé ẹ mo wò mí níṣẹ́ máa ṣe must you go and buy màlúù must you do pepper dem. wọ́n tún wá wọ́n tún wá kọ́ orúkọ sí. ẹyin wo ni èyí pepper dem pepper dem tí ó ti yí yí lórí o ó yí yí lórí kan. ó kọjá dáadáa ó kọjá dáadáa. àwọn fámìlì ìyá mi jíjẹ sẹ́yìn kẹfà wọn sílẹ̀ kẹfà wọn sílẹ̀ wàá wàá jáde nǹkan mi lè máa sọ tó bá tó lọ sí mi lè máa tó lọ ṣe. tán háìdì tán háìdì ẹ. ó máa jáde wá. àbí. wàá gbélé jáde wàá gbé tọ̀hún jáde wàá gbé gbogbo wọn jáde gbé kọ́ṣà kí ló dé ẹ fà wọn bí wọn ti sẹ́yìn kẹ fà wọn sílẹ̀. àbí. ẹ fi wọn sílẹ̀ ẹ jẹ́ kó àwọn olóyè ọmọ ọmọ nǹkan nǹkan tó bá wọn lẹ́nu fọmọ ọmọ ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ò jáde wà ní ní bákan wà ní bákan. àbúrò ni bàbá alẹ́gbàá nítorí tíbẹ̀tẹ̀ ìjókòó tíbẹ̀tẹ̀ irú ọ̀rọ̀ yẹn bí irú lọ lọ wọn nà ó wọn ṣe wọn fọwọ́ lálẹ̀ fún wọn nǹkan tó yẹ kó ṣe lélẹ̀ nǹkan tó yẹ kó ṣe lélẹ̀ gbogbo èèyàn kọ́ ọ̀fẹ́ gbà ni ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ kọ́ àwọn ó nágbára ó nágbára ó nágbára ó yẹ ká tó wò bí àwọn. ẹyin yẹn tẹ ìyẹn sì máa ìyẹn sì máa pariwo síta gan ó sì máa pariwo bí wíṣíkì di. àbálẹ̀ rí ẹ ó dà ẹ́ pé wọ́n ti hàn dòbá lè yẹn fún o ibẹ̀ ló ti lọ tó búrà sí yìí wọn kò sílé mọ́nì tó bá wo pátá ilé tí àbẹ̀bí ọ̀fun ti lọ tó búrà sí gbèrígbè yẹn ni ilé yẹn ni. <laughs> mi ò ìyẹn pé ìyẹn. ọ ṣílé mọ́kẹ́ ọ ilé kankan ọ gbélé kankan lé lọ́wọ́ ọkàn tán. ti wọn pẹ̀lú ìyàwó ẹ̀ pé wọ́n ti ní misunderstanding ah. pé yẹn dẹ̀ ti sọ pé kó jáde kú lóun bá ti dé láti ibi tóun lọ kó lọ síbi ilé tó fún un ó dàbí pé lẹ́yìn ló wá lọ ló lọ ń to búrà sínsìn ẹ ta ló ra búrà ní gbèrègbè. irú ah. irú fíìmù eh. irú fíìmù wo ló tún wá ń ṣòfò wa irú fíìmù wo ló ń ṣòfò wa ìtorí Ọlọ́run. Ah. ó ti kó lọ gbèrègbè o. ṣé bẹ́ẹ̀ ọ̀ <laughs> ń ṣòfìmù ni ọ̀ ń ṣòfìmù lélẹ́yìí. <laughs> ọjọ́ bí mo. Eh, wọ́n ní àwọn tó sọ pé wọ́n fẹ́ gbélé fún àwọn máa disgrace ẹ̀ ń disgrace ara yín ni ẹ̀ disgrace no bo. tó bá náà gbélé fún awalaja fún awalaja fún tó fi rí lẹ́gbà àwa awalaja fún. ìrẹ̀lẹ́ tó bẹ́ẹ̀ ló lọ́ọ́ tó àṣìṣe yìí ó ti kó ti kú òní lẹ́kì kò ń ṣèrò lẹ́kì mọ́ sí i wọ́n ti lé wọ́n ti lé tèfètèfè kú lẹ́kì. Ah! wọ́n mọ iye nǹkan tó wá sọ́ọ́ pẹ́jẹ it is true. bẹ́ẹ̀ ni. ọ fún létọ tó fìwé léwọ̀n kò tí ò fìwé léwọ̀n tó kọ̀ kó lọlé ẹ <laughs> ẹ má yẹ kọjá. wọ́n ti gbélé fún náà nìyẹn ibẹ̀ ló tó jọ inú orí ni ibẹ̀ ló tó búrasì sí i tẹ bá wo tẹ bá wo ògiri yẹn pẹ̀lú ògiri tó fi wọ̀n nígbà tó ń ṣó ilé káàkiri yẹn mọ̀ pé gbèrègbè ló tí wọ́n ti kó lọ sí gbèrègbè. ó lẹ ti kẹ o. ó ti kó lọ gbèrègbè gbèrègbè ló ti lọ́ ti lọ́ ń tó búrasì sí i. ọlọ́run ní í o online kò ti máa ra ọmọ olè lọmọ yẹn online online tí ó tí ó tí ó wà popular ní nàìjíríà tí wọ́n lọ ń ṣe online ah. ó kàn wọ́n máa kówó wọn jẹ ní ayé ìmọ̀tọ́mọ owó òróró yìí ah. owó òróró yìí. Eh, ọlọ́run á jẹ́ kó gbọ́n kò tí ì gbọ́n bó ṣe wà yìí kò tí ì gbọ́n eh, eh, ẹnu ìṣó ì tí ì gbọ́n. Hmm. Lizzie, tí ò rí ẹ tí ìwọ yóò fight Lizzy ṣe bọ́ sọ pé mansion ló máa kọ́ ọmọ ẹ̀ kí ibi tó wà yẹ yẹ tẹ́ bá wọ bẹ̀ yẹn ó máa tó fẹ́ dàbí kitchen mọ́ bóyá nu yàrá ẹ̀ ló tó kíní yẹn ṣe wo window ẹ wo window yẹn. èmi ò tiẹ̀ mi ò tiẹ̀ mo kàn wò lọ́dọ̀ kíní láyọ̀ sí ní laptop mi ṣe rí ah, ṣe rí ọ̀rọ̀ kéèsì ọ̀rọ̀ ti tiẹ̀ jẹ́ ká ọ̀rọ̀ tiẹ̀ gbá ti yẹn tiẹ̀ dànù ṣe rí ọ̀rọ̀ ti fọlá yẹn ẹ̀yẹ tiẹ̀ ọ̀rọ̀ gbá yẹn because ṣe tọrọ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ kéèsì tó wà lé lọ́wọ́lọ́wọ́ yìí Fọlá àti àtijọ́ kan àwọn èèyàn mọ̀ pé kò ṣe nǹkan kan fún un yóò ti yé àtijọ́ kó yí àwọn èèyàn kò ṣe nǹkan kan fún àwọn ọmọ yìí o ẹ má kàn wulẹ̀ tọ́ra yín jẹ bọ̀ tí ẹ rí ohun tó fẹ́ máa lọ ṣe fún ìdílé àwọn ìyá àbejì ẹ pàgbó ẹ bá sọ̀tà ó ń lọ gbé àwọn èèyàn dìde lọ sí ibẹ̀ kọ́ lè sọ pé kọ́ close ẹjọ́ kọ́ wọn ẹ gbé òkú kọ́ ní ẹ̀kọ́ àwọn òṣẹ́jọ́. wọ́n lọ́ ṣebí ìpè ló wà ṣebí ó sọ pé òun tọ́jú ẹ̀ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn tó àwọn tó kété tó ti tó jẹ́ pé torí ọ̀rọ̀ ìyá àbèjì ló ṣe gbé wọn tó ti lọ competition ṣé wọn ò ní clear orúkọ wọn kó tó sìn ìyá àbèjì. ṣebí ìyá àbèjì lọ ní kò lọ mú wá ọ ní kò lọ mú ìyá àbèjì wá. àbí bẹ́tò lọ máa pẹ̀lú yín. ẹ ṣe mà ẹ̀yin tẹ́ bá tún fẹ́ pè ẹ pè wọlé àti pin ní nọ́mbà ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ṣe rí èèyàn ò lè tán gbogbo èèyàn kan ló gba títàn gbogbo èèyàn ok àti ní kọ́lé mi. hello. hello. hello ma. hello. hello ma. pẹ̀lú ẹ̀kọ́ ètò. yes ma. yes ma. ẹ̀kọ́ ètò. yes mọ́mí. náà. yes ma'am. gbogbo àwọn tó ń sọ pé kí ló kan ọ̀dídà àti ọlọ́wọ́ ṣíbí nínú ọ̀rọ̀ yìí àwọn gangan ló kàn hmm. because òkété ló pè wọ́n lẹ́ ló kọ́ nípa wọn hmm. ká ní àbíkẹ́ àti ọlọ́wọ́ ṣíbí ò ní anything pet jáde nǹkan tó ń ṣẹlẹ̀ but hmm. because. Hmm. nǹkan tí ò ṣẹlẹ̀ ó purọ́ wọn wọ́n kidnap àwọn ọmọ àti ìyá àbèjì meanwhile ìwọ ló lọ tọ́jú wọn. bẹ́ẹ̀ni. so definitely gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn wọn gangan ló kàn because wọ́n ní láti clear orúkọ wọn. orúkọ wọn. because tí o bá ti petition kankan sílẹ̀ ni kò ní sí ìtò kàn wọ́n but because wọ́n petition wọn wọ́n dẹ̀ ní kò lọ mú wọn wá. Hmm. ẹ tún ẹ tún fọ́ọ̀jì signature pé ìyábẹ̀jì wa testify ẹ tó sìkì ẹ tún testify testify. pé wọ́n kidnap òun lóòótọ́. ọfẹ ṣẹlí gbogbo yẹn irọ́ ló fẹ́ fi pa irọ́ irọ́ ló lọ fi ṣe gbogbo yẹn ṣe ṣẹni tí ò lè ṣẹni tí ò lè sign ṣẹni tí ò mọ̀wé ṣéun ló máa ń sign lè máa ní kó tọwọ́ bọ̀ nǹkan kan àádẹ́ kò wá ní sọ so gbogbo nǹkan tó ń ṣe yẹn àṣírí ti tú ọ̀ọ́dẹ̀ fẹ́ kọ́mọ yẹn rojọ́ ọ̀ọ́fẹ́ kó rojọ́. bàbá àbèjì ló máa wà ló máa tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tó wà nílẹ̀. ó tiẹ̀ ti ń kà ìyẹn ti ń kà tiẹ̀. because ọ̀nà àtijọ́ ló máa ń pẹ́ mú yàn ó kú lóhun tó wà sí instant justice ni hmm. gbogbo ṣèkàṣìkà kó change ẹ change ẹ̀ńtẹ́ bá dé trap fún ẹ̀ mú ẹlẹ́dẹ̀ oníkálukú. ẹ hmm. ló à ń gbẹ̀yìn ọ̀ ń gbẹ̀yìn. ẹ mú ẹ nana dànù. Hmm. à ń gbọ́ ń gbọ́ yín à ń àwọn oh, oh, tó ń ṣe you need to be you know kí ni purpose petition ẹ wo bó ṣe wá àlè mọ́mọ́ lọ síbí tó ń gẹ́tà àwọn èèyàn kó máa track lọ́wọ́ síbí kó máa lọ gbé ẹni tó ṣe wọ́n lóore ẹ̀dẹ̀ tọ̀nà sí caf lọ́dọ̀ ẹ̀. I I mean, we can see the difference is clear. Ìgbà táwọn ọlọ́wọ́ ṣíbí àtàwọn ìyábejì wa, we can see difference in ìyábejì àtàwọn ọmọ ẹ̀. They look good, they were gaining their weight, they were looking well. Hmm. Hmm. But I mean, it's not everything lèèyàn máa fẹ́ lèèyàn máa fẹ́ show off, lèèyàn máa fẹ́ jẹ́ champion. Nobody is a champion forever. Never. Thank you, you Know? Yes. Nobody a champion forever. You know, do your best and leave the rest. race. Don't run other people's race. Hmm. Don't run everybody. Don't run nobody's race. Run your own race. Hmm. Do your own and let them do their own. Hmm. But trying to catch up and trying to compete. Hmm. Hmm. Hmm. You know, you, you, I mean, okay, you are too bó ṣe ó ti yọ̀ǹgì jù yọ the youngest of all ó dẹ̀ mọ what ó mọ̀ rírí ayé ó máa fi for now ó fi pé wọ́n mú ẹ sáré kiri in the spiritual realm you hmm. be short ibi tí tí ẹ ti bẹ̀rẹ̀ ibi tí tí ẹ parí sí ní tẹlomi ti bẹ̀rẹ̀. Hmm. You know? Oh, no. So change your ways. You're too young. You don't portray any oh portray ọmọ tó raise ní abroad. every way and in everything you do, you just do it like somebody that is local, not educated, you know. Hmm. You need to change your ways. I mean, life is not what you think. Life is too short. You hmm. need to change your ways and just be true. Hmm. Be you. Thank There's you. no way Thank can you. never be. And I understand the reason why you are doing it is because of the low self-esteem. Hmm you have a very low self esteem. But even with that, you have your own good qualities. You might not look good, but you have other qualities that you can, you know, present to the world. Hmm. Stop all this rubbish. Stop all this filter. Stop all this competition. Stop all this raising with other people. Hmm. wà àwọn èèyàn ń gbádùn ń gbádùn ń gbé sàdánkátà fún yìí. it is i mean it's not worth it i been i watch facebook all the time and i just laugh at things. Hmm. kò wọ́ọ̀tì ẹ̀ náà ọmọ kékeré ni you are the lowest of the lowest. Hmm. sleep in the station for one day in yes. Nigeria. Yes, thank you. But you were there for almost a week. Yes. So cut that bullshit off. You don't know nobody. Even the people you know does not wrong way. Because yes. if you know the real people, the real, the real, the real people, you will not stay there even after an hour. Yes. So shut the crap. You got. You don't know no one. Hmm. Hmm. Mm. You don't know the right button to press. So stop all this and stop all this bragging. Uh, share mommy, our security may I clear? Hmm. Security. You know, I don't pray anything evil happens to you. At security, at one clear way in the second for you all. So hmm. stop that bullshit. Change your ways. Hmm. Change your ways. Ch- change your ways. You've stepped on so many people's hmm. toes. You know, let me tell you something. Most of these people don't back. Rodney, they go back and talk about you behind them. Yes. They know exactly what you're doing, all your shenanigans. They know. They know. They're just, you know, up on shit. Even within your team, they know what they know you. They know what you're doing. Hmm. So stop coming out here and be bragging. If somebody actually gave you. Te- 10 million last week. You will not come and solicit for 20 million. million. You are not soliciting for funds for legal issues. You're soliciting for other things that you want to do. Yes. So stop that. We, are not dummies. Hmm. And you people don't contribute. You better be prayerful. Before you invest in any contribution, you better pray and ask your God if it's worth it. There's nothing bad in helping or contributing, but be careful because the world is a dangerous world. Hmm. Yeah. Uh, thank you. Go, Thank you. Legba. Thank you, ma. Thank you, ma. Agbanya dalẹ́ ma. Thank you, ma. Sherry, rí torí ẹ̀ la ṣe ní pé ta bá ń ṣètò ńgbà míì ká máa gbọ́ tẹ̀yìn ìyá wa. Nọ́mbà yẹn ṣì wà lórí pin ẹ pè ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ní whatsapp only ṣó ti yé wa ṣé ẹ rí gbogbo nǹkan tí ẹ mọ̀ kí gbogbo àwọn èèyàn nísìnyí afẹ́fẹ́ ti fẹ́ ìdí òkété gbogbo èèyàn ti rí ìdí ẹ̀ wọ́n ti mọ ibi ó ṣe máa ń ṣe kíni bó ṣe máa ń tan àwọn èèyàn jẹ bó ṣe máa ń pa irọ́ fún àwọn ènìyàn now ó wá ń wá ó wá ń wá bó ṣe ṣe fẹ́ ṣe kíni bó ṣe fẹ́ tún fẹ́ bò hello salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. lẹ́gbà. maami. lẹ́gbà. yes yes yes yes yes. quick quick quick quick one. lẹ́gbà. ọwọ́ ọwọ́ kọwọ́ o. ọwọ́ kọwọ́. lẹ́gbà. Ah. Hmm. lẹ́gbà. yes. Hmm. ṣùgbọ́n àwọn èèyàn ń gbò àwọn èèyàn ń wo àwọn ṣó yìí àwọn èèyàn ń wo àwọn tó wà lórí kéèsì ìyá àbèjì wọn wò hmm. ok tètè quick one ṣé orí para ni ẹ hmm. gbogbo ibi tó ń ná bọ́tì sí bọ́tì yẹn ń padà ni. ó ń padà ni ó ń padà àná ní yíbò yíbò lẹni tó ní kọ́ interpret show mi fóun yíbò pé analysis tí mò ń ṣe. Ah, ah, lẹ́gbàá current. Hmm. Ah ní òkété nítorí pé nǹkan tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ then pẹ̀lú tí Mohbad yìí wọ́n mú kéèsì ìyá àbèjì wọ́n make ẹ̀ wọ́n take ẹ̀ serious gidigidi gan gidigidi gan òkété ò lẹ́nu bẹ o òun hmm. gan ẹsẹ̀ ń gbọ̀n ní bó ṣe wà yẹn ẹ kàn ń hmm. wo kéèsì kékeré ni o tí òkété bá bọ́nú ẹ̀ ṣó lọ́ọ̀kì ni <laughs> ó ń sáré gidigidi o lẹ́gbàá wọ́n hmm. sáré gidigidi ó dẹ̀ lọ ń bá àwọn èèyàn ṣe rí nǹkan tó pa kéèsì òkété ni pé kéèsì ti pọ̀ jù fún hmm. nǹkan tó ń ba iṣẹ́ òkété jẹ́ ni ẹ̀ so wọ́n ń jẹ́ kó máa yé pé táwọn bá tiẹ̀ láwọn fẹ́ help ẹ̀ ẹ̀ tún wo eléyìí ẹ̀ tún wo eléyìí ẹ̀ tún wo eléyìí ẹnu ìṣó tó tún jáde yìí gan problem ni pé ó yá ó dẹ̀ no plane wẹ́nì tó tún jáde. wọ́n sọ̀rọ̀ tẹnu ìṣó yẹn náà ó dẹ̀ ti fojú sí i ṣé ní nǹkan kan ń ṣẹlẹ̀ ara ni ẹnu ìṣó ó dẹ̀ fẹ́ gbòmìnira tẹ́ bá rí pé nísìn Ìyábọ̀ gan ti ń yọwọ́ kúrò lọ́wọ́ ó ti ń yọwọ́ kúrò nísìn ẹ rí Ìyábọ̀ kò bá dá sí mọ́. Hmm àlórí ẹnu ìṣónú máa fi kó fánlẹ̀ but ẹnu ìṣónú ó ti ráwọn tó ń sin ní gbẹ́rẹ́ gbàkọ̀ ó fẹ́ jáde kò mọ bó ṣe máa jáde ara ní hmm. ara ní gidigidi gan ah, ah. nígbà wo náà bẹ̀rẹ̀ eh, donate fún ẹnu ìṣó nígbà wo náà bẹ̀rẹ̀ ti àlùkù. Eh, alùkù hmm. dẹ̀ ti gba mọ́tò ó tún gbalé ó dẹ̀ ṣì wà lẹ́nu pé àá fún ẹ ní kì àá fún ẹ ní kì ó dẹ̀ wá sẹ́kọ̀ọ́ ó tún joyè ó tún fẹ́ joyè ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ nítorí ọlọ́ọ̀ ṣé kò yẹ kéèyàn ronú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé kò yẹ kéèyàn lóyún gbogbo yẹn ti rí nǹkan tó ń dún ẹnu ìṣó ló sọ jáde yẹn kò ṣe ṣó kankan kò ṣe anything nǹkan tó ń ṣe gangan ni ṣe rí ẹnu ìṣó àti òkété ikú ń dẹ dẹdẹ lẹ́bàá dẹdẹ ṣe kí ni dẹdẹ ń dẹkú ni wọ́n mo wá tún wá fẹ́ fi àsìkò dúpẹ́ lọ gbogbo àwọn ọlọ́pàá wa gbogbo àwọn tó ń ṣe investigation lórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ bàbá àbèjì ẹ ṣé gan o ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé ẹ kú takọtafọ ṣé àwọn ẹbí wọn ti gbé kúrò níbí. ó ti gbé ah ó ti kúrò mo ti ah mo ti lọ́pìn mo ti ah ó ti kúrò. ó dà <laughs> ó ti kúrò <laughs> ó ti kúrò. alẹ́ ṣeun ẹ ṣeun gan torí tó bá ń ṣe nǹkan tí ò dá a máa ń pariwo lórí social media tó bá tún ṣe nǹkan tó dá ó yẹ ká yìn wọ́n. káàkì wọn ọlọ́pàá wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe gan wọ́n ṣe wọ́n ẹ wò ó orí ọwọ́ tẹwàá yẹn ni kẹwàá ẹ ṣáà ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ máa wá sórí ibi kẹ máa kó information hmm, lẹ́gbàá. ó dàrú ẹ ẹ tiẹ̀ sàmì ẹ àbá ti búyàn ní ẹ má búyàn. alábàárọ̀ jà. alábàárọ̀ jà ire. ó dà àtúndí kọ́ọ̀lù kan lẹ́gbàá you are sure mama olówó we no free her kó bá tiẹ̀ fẹ́ sí pé ó máa rìn ọ́ ti expose ìdí tí wàá ń tà ẹ bá fẹ́ ṣe kíní gan ìdí tí wàá ń tà wọ́n mi ń ta lélẹ́yìí ó ṣáà rí wọn ẹ ká pé ẹnìyàn náà bóyá ṣáwọn oníṣà àdàpọ̀ pé wọlé. hello. hello. ẹ sọ ọlẹ́gbàá àbí káàárọ̀ ni ẹ̀yin wa lórí láì. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà. all right sọ àwọn ọmọ sọ̀rọ̀ but. Um, um, this is my first time of ever calling on the show. bẹ́ẹ̀ni mi ti gbóhùn yín. gbogbo àlàyé tí ẹ má wọrí máa sọ tó jẹ máa send text yín later my men tó ń sọ̀rọ̀. no problem. Um, gbogbo everything tí everybody ti ń sọ last speaker tó pè kí n tó pè. bẹ́ẹ̀ni. mo fẹ́ kí wọ́n understand wí pé ṣé rí ẹni tí ó bá ń gbọ́ràn ni ẹ lè advice ẹni even Quran sọ wípé ẹni tí ọlọ́run bá wà pẹ̀lú kò sí ẹni tí ó lè wà against ẹ̀ hmm. ẹni tí ọlọ́run bá mú ọkàn ẹ̀ le ó hmm. fẹ́ kó ṣe ẹ̀sìn ni ẹ rántí ìgbà Fáráwò tó sọ pé tó fún pé mo ní kó jẹ́ káwọn èèyàn mi lọ ó ní mo gbogbo assign tí o ní o máa fún ó ti fún un hmm. wípé bọ̀kọ̀ ó ní mo mọ̀ọ́mọ̀ jẹ́ kí ọkàn ẹ̀ le kó lè mọ̀ pé èmi ni ọlọ́run ṣòye yín sìn so woman yẹn sọ fún lady tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ òkété or whatever ló bá ń pè wípé mm. kó yíwà padà mm. there are some people you can never have a civilized conversation with. Hmm. ṣòye yín sìn ọmọ yẹn ti àwa tá à ń sọ̀rọ̀ yìí àjòyè nígbà tó yẹ níyì hmm. ìkálẹ̀ mo ti jòyè hmm. ẹ̀ńtẹ́mi àti ẹ̀jọ̀ jòjòyè ajítọ̀pá ajé ni ó ti ṣaláìsí báyìí ṣùgbọ́n oyè yẹn wọ́n kàn fi fún nìyẹn ni hmm. wọ́n fi lọ èmi níbi tí mo ti lọ́jọ́ yìí pé tí n bá fẹ́ oríṣi ẹgbẹ́ tí n bá fẹ́ wọ̀ ni kí n wọ̀ hmm. màmá mi dẹ̀ sọ fún mi pé tó bá gbé nǹkan tó fẹ́ ṣe nìyẹn ó wù ẹ́ ọkọ̀ náà tó dẹ̀ wọ́n máa fi lọ̀ yín you better choose tó bá jẹ́ funfun dúdú hmm. nípa èyí tó bá fẹ́ ni ṣùgbọ́n àwọn tó bá ti gbé ẹgbẹ́ tiẹ̀ wá láti ọ̀run òun fi ọwọ́ kan ẹ̀gbin ọmọ hmm. yẹn ti wọ igbó ọ̀dájú wàláì tọ́lá ìsúnmọ́bí láyé lọ́dẹ́láwà kò sí nǹkan tí anybody lè bá gẹ̀ yẹn sọ hmm. tí ò bá báyìí tí ì ṣe ẹ̀sìn hmm. she won't relent. ìyá àbèjì ó ti lọ. Hmm kọ́ wá èdè ẹ má wà distracted lórí gbogbo ariwo nítorí ẹni tí yóò bá bá lè yan òun you don't listen to any of those side attraction ẹ kíní kan ṣe kíní kan wọ́n ra mọ́ no focus on what you're doing right now láti yeah. make sure wípé wọ́n gbé ti ẹni tí ó pa ìyá ikú tó pa woman yìí ó lè má jẹ́ pé òun ló pa hmm. but why did you keep that girl isolated till time of her death hmm. people need to know ṣe yẹn yín sìn secondly. Um, gbogbo nǹkan tí ẹ̀yin bá ń ṣe tí ẹ ṣe ń fi ọgbọ́n àgbà tẹ̀yẹ̀ gbogbo àṣírí tí ẹ bá ní keep it to yourself but you need people to know let them know hmm. nǹkan tí ẹ bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ ẹ jẹ́ kó mọ̀ weapon ti yín ẹ keep ẹ torí hmm. adákẹ́jà ló dájú jáde aṣègbè gbogbo but that girl will still go and she will be embarrassed just keep watching. Hmm. woman ni tí wọ́n ń pè ní Àbíkẹ́ èjè mo ti lọ láà mo ti wo gbogbo platform mo ti wo everything ọlọ́run. Oh, no ló yọ mí girl tí mo kọ́kọ́ wò ní ọmọ òkété yìí hmm. gbogbo paparazzi ń gba ẹ mo ní no she must be very good she must be dean. she must be dad. mo à ń jọkọ mo ní hàn you have to sit down sometimes and just watch what's going on. Hmm. even woman tí wọ́n ń pè ní ìyá yẹn I can't disrespect her because hmm. èmi náà níyà. ṣe ẹyin sè mo ní personal issue kan gbà tó ń ta kíní kan wọ́n ń ta àgbo ni wọ́n ṣe gbá ni mo ní àbóyá ah, wọ́n yẹn máa ẹ̀mí yẹn sọ fún mi pé just sit down and watch. Hmm. and I watch everything kí n tó bẹ̀rẹ̀ sí watch AJ mo rí wípé that woman is calm mm. she's collected she's very calculative mo sure pé AJ mama play chess lórí hmm. wo tó bá mọ chess wa ní joker yẹn lọ́wọ́ pé èmi máa checkmate ẹ last last hmm. chains. ó yé mi mà ó yé mi. ẹ̀yin mo ń fọ́nà ẹ̀yin nítorí pé ẹ dúró sórí òótọ́ and you're not biased. thank you ma ni mo ṣe ń lísìn sí gbogbo nǹkan tí ẹ bá ń sọ mo máa ń gbọ́ bàbá ọgbọ́n wọn máa ń sọ̀rọ̀ all the time I pay attention to what bàbá ọgbọ́n says and every time pé àkórìíra ah, anybody ṣùgbọ́n bọ́rọ̀ bá ṣe jẹ́ ni kẹ̀ṣẹ̀ jẹ́ ká sọ. géèzì ọ̀rọ̀ wọn sọ wípé ọmọ iye ti rìn owó ọjà. Hmm, aṣọ kàóye aṣọ ògbómọ aṣọ ògbómọ ah, yẹn mọ́ ẹ sílẹ̀ ojú ẹ̀sìn ẹ̀ ti ṣúra ẹ̀ àṣewọ́n kánjú ó hmm. ti orí ọbẹ̀ tó wà lẹ́yìn ọwọ́ ó da tinú ọwọ́ nù ni hmm. ẹ fi lẹ̀ gbogbo ayé tó fi òun bàjẹ́ yẹn ọbẹ̀ àwọn èèyàn wò ó. Ah. ohun yìí ò jọ ah. ohun yìí ò jọ ẹni tó lè máa sọ ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí máa ah, sọ́ọ́rì o ọbẹ̀ tó wà lẹ́yìn ọwọ́ <laughs> ó ti da tójú ọwọ́ nù. Hmm. ẹ̀rí ẹ̀rí mi pa ẹ̀rí mi pa. ó tún ọbẹ̀ tó wà lẹ́yìn ọwọ́ ó fi dàtí inú ọwọ́ ó fi dàtí àtẹlọ́wọ́ ẹ̀yìn. Hmm. ó ń gbé ìjè ṣé pé ó ń gbé àwọn èèyàn ṣé pé ó ń ṣe gbọ́ ń parọ́ ń ṣe gbogbo we can see everything that is going on I'm in the States ṣe eyín sìn I've been here for a while now and gbogbo wa ń sọ pé àwọn tó bá wà frustrated ló ń wọ ìṣó náà we're not frustrated we know what we're doing hmm. and we see everything that is going on but we're just paying attention we see it. And it's embarrassing that most Nigerian women were so focused on destroying one another. Ah, pay attention. Every day, Emma will run. Hmm. Wallahi, Musofi Emma will run. gbogbo ẹlẹ́dà ṣe rí ẹlẹ́dà tó jáde níjẹta tó bẹ̀rẹ̀ sí ń kà bòròbòrò lórí fún ọmọ ọmọ ọmọ ọmọ mo ṣe kínní kan <laughs> ẹ fi ilẹ̀ gbogbo yín sọ pé wọ́n yẹn rìn ni she's still coming back. Hmm. obìnrin tó ń sọ yìí pé wọ́n pa wọ́n mọ́ wọ́n gbọ́ ọkọ lọ kẹ́rí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ó bá ọkọ mi jìyà hmm. àwọn kan máa wà lórí line tí máa mọ ọ̀rọ̀ tí mo sọ yìí àjọ wọnú yàrá kan ni I was eighteen when I got married when I, when I my husband he was like eleven years older than me kò ní kankan hmm. àjọ bẹ̀rẹ̀ ni mo dẹ̀ gọ̀ tó bá ní yàn gọ̀ǹgọ̀ ń gbà yẹn mo gọ̀ mo nífẹ̀ẹ́ ọkọ tó bá ní pé tí ọkọ mi bá wọlé tí àwọn ọ̀rẹ́ mi bá wà nílé duplex à ń gbé ńgbà yẹn ní ọmọlẹ̀ tí àwọn ọ̀rẹ́ mi bá wà nílé tọkọ mi bá wọ ẹwẹ́ máa lọ aláàjì ti dán ní root àbọ̀kọ̀kọ̀ ni ṣùgbọ́n gbàtọ́ máa tí ọkùnrin máa gbé ṣe you can't stop nobody from getting married to whoever they want to get married to. Mm. so for you to come online and say ó oh, gbọ́kọ́ mi ni ó ṣe gbá ni ó ṣàwọn ni hmm. àwọn tó ń tì ẹ̀ ń gbà yẹn àwọn dà lẹ́yìn. Ah, kò sí mọ́ o. máa jó bẹ́ẹ̀ ni máa jó lọ mò ń wẹ̀ yẹn. Hmm. She's got, she's done it to the extent na ó wà padà wá ẹni tẹ́ ń gbé ṣépè woman gbà yẹn àdàbí wúmà muslim dẹni máa ń tẹ̀ ń sọ yóò ní right láti fẹ́ ìyàwó tó bá fẹ́ tó bá lè kápá láti tọ́jú ẹ̀ hmm. ọlọ́run tó wáá ṣe ó lè fẹ́ obìnrin torí oríṣiríṣi reason maybe the first wife is sick bóyá ìyàwó tó fẹ́ lọ fún lọ́wọ́lọ́wọ́ tó máa gbé orúkọ ẹ̀ ga and that's what the mandate tó bá jẹ́ pé ọmọ tó rí ẹ̀ pé ni á jókòó á support á máa ṣe gentle torí àwọn ọmọ tóbi tó bá yẹ pé ó jẹ́ inú ẹ̀ because you can't defend maybe she is the owner maybe he is the owner of the children or not as níbẹ̀ gbogbo wa kàn ra ara bọ̀ ni but I'm not gonna go that route. Hmm. ẹ jẹ́ ká máa wòran bàbá lẹ́gbàá ẹ ṣe nǹkan tẹ́ ń ṣe o ẹ hmm. ṣe nǹkan tẹ́ ń ṣe ẹ support ẹ máa ẹ má ẹ wo èmi ò ní kẹ́ máa lọ tẹ̀síwájú ní nípa ẹ̀sìn olùgbàlà just keep doing what you're doing but woman tó ń gbé àbíkẹ́ tó máa ṣe pé wọ́n máa ṣe gbá wọn máa ṣe àwọn kan fi èjì lẹ̀ <laughs> ìjẹ ti sọ ní ọ̀bọ ló máa parẹ́ mọ́ ọ̀dẹ̀ tẹ̀ tí bẹ̀rẹ̀ wọ́n máa hmm. kọ́ra wọn mọ́ṣù ẹ̀ ẹ̀yin gọ́dẹ̀ máa kẹ́mọ̀ pé tí ẹ̀ ń bẹ̀rẹ̀ ọlọ́run mú wọn ọlọ́run ṣe kí ni nígbà tí ìdájọ́ hmm. hmm. so just keep watching ó jẹ́ èèyàn lówó kò ṣe èèyàn lówó ó jẹ́ bàbá lówó ó ṣe godmother kò ṣe godmother I won't reach bèjì wọ́n You pọnmi sí wọn nú hmm. ẹ Emma, wòran just keep doing what you're doing but come on advice ẹnìkan òkété kan ni she's she's she's not gonna listen what are you guys wasting your time on ẹ advice she's not gonna listen because you can't have a civilized conversation hmm. with her. Hmm. Thank you, sister. That's what I want us to know. I'm not going to hold your program long. Thank you, ma'am. Ẹ ṣáà ni ẹ wò ẹ máa ṣe àmọ́ máa gbàdúrà fún yín. Ẹyin ladies um, Miss Tóyìn um, concept. Thank Every you. one of you will be praying for you, will be supporting your prayers. But Amen. don't get distracted with everybody, whatever comes online, what you're doing. And not pay attention. Oh, yeah, oh, you oh, yeah, Anyone try to distract him? Oh, oh, no. Won't try to distract him? but look at you, but am I feel Oh, no, no káde máa fún yín ní agbára ọlọ́run àmọ́ ṣíwájú yín ọlọ́run wà lónìí yín àwọlé yín ìjáde yín máa máa bá àánú pàdé àwọn ọmọ yín gbogbo bíkíbi tó máa máa rí àánú ní agbára ọlọ́run tó yẹ yín sìn ìgbogbo ìbẹ̀ṣọ́ ìlú báyìí ó máa máa dún fún yín kò dẹ̀ ní dún àkúyà I hope you guys have a great day. Yeah, All thanks, right. thanks. Bye-bye. Welcome. Hmm. Ṣé ti rí hmm. ṣé ń rọ̀rọ̀ ọlọ́gbọ́n? Ẹ́. Eh? ẹ jẹ́ ká tún pé ẹ lè pè sórí show yìí o ẹ lè pè show ẹ ká tún pé nínú àwọn tá a ti ní calls tá a ti ní. ọlọ́run ò ní jẹ́ ká hello. hello lẹ́gbà. yes ma ẹ rẹ ma. ok ẹ kú ètò. yes ma yes ma. ọlọ́run á máa bá wa tó. àmì o àmì o àmì o. ẹ ọ ó kẹyọ kan lèmi kò fẹ́ kẹ béèrè lọ́wọ́ òkìkìtẹ. kẹbà mọ̀ pé òun gangan àwọn nǹkan kan ń ṣe tí òun mọ̀ pé ó ń ṣe òru. Hmm. ṣe rí bọ̀bọ̀ cameraman tó open studio fún jọ́pẹ́ last year yẹn béèrè pé bọ̀bọ̀ yẹn dà. Hmm. Gary àbí kí lórúkọ ẹ̀ tó bá ń bá wọn káàkiri yẹn. Eh ẹ béèrè àbí ṣé ẹ̀yin torí bọ̀bọ̀ yẹn mú. tó tó tọ́nà sí tọ́nà sí tọ́nà sí studio fún <laughs> ẹ̀yin ìtú ẹ̀yin ìtú ẹ mú ọ̀wọ́ kankan dání o. ṣé ǹjẹ́ ẹ torí bọ̀bọ̀ yẹn ẹ mú pẹ̀lú wọn. jòbótúlà hmm. ò lè jẹ́ kán dúró. Hmm. tó ń mọ̀ pé tọkùnrin bá pé mẹ́ta mẹ́rin nínú ẹgbẹ́ wọn yẹn wọ́n máa ṣí bèbí yìí lójú finally. Hmm. bọ̀bọ̀ yẹn ò rest lórí òkété o. òyìn parọ́ fún bọ̀bọ̀ yẹn ò rest lórí òkété ọkùnrin ò lè pé méjì mẹ́ta nu club wọ̀nyẹn lọ́kọ́ sílẹ̀ <laughs> ẹ padà wá fún Tinubu. <laughs> ṣé ti ṣẹ́rí gbogbo lè tí òkété ń ṣe tó ṣe balabalabala tó sọ̀rọ̀ bí ẹni pé wọ́n wọ́n jó lẹ́nu ní kékeré yẹn òun gan ti weak sínú kò kàn fẹ́ kéèyàn mọ̀ ni. ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn mà. ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Hmm. nǹkan kan ló wá dùn mí nǹkan kan ló máa ń bá fún mi pé ṣókè tí ò ní ìyá ni. ẹ wo ìgbà tá náà wá nọ́mbà mọ́mí ẹ̀ ń gbà yẹn ó di ó máa di wọ́n gan létí ni ṣebí ṣọ́wọ́n náà ní máa wo facebook ni tá à ń wá nọ́mbà yìí gan àtúlọ̀ wá facebook wọn tó ń ṣe kínní. báyọ̀ ló ní fún ara ara ṣé èèyàn gan òkè ń pà fún ìmọ̀ ni ṣókè tí ò lẹ́bi ni. Hmm ok ẹwùgbà tí eh, ẹwùgbà tó bẹ̀rẹ̀ lè jòbó túlá báyìí wọ́n ti hand over everything wọ́n tún fún jòbó túlá òun ló fún jòbó túlá mọ́tò yẹn kó ṣe màmá yẹn lórí lórí kírìmù ṣé wọn ìrẹ́ ní kírìmù tó wà Naija wọ́n fi màmá yẹn ṣe kọ́bà bàbá yẹn kì í sí òun ni òun ni. ṣòtì yín màmá yẹn ò dẹ̀ lè bá wọn kalẹ̀ ẹ lọ́kọ́ sílẹ̀ torí kì í ṣe pé kì í. Hmm. rẹ̀ tó yè lónìí màmá yẹn ẹ lọ́kọ́ hmm. sílẹ̀ o hmm. ẹ jọ kí ni ó ń dá ilé Fọlá dúró wọ́n ń pè ẹ́ lónìí fún harahara ó dẹ̀ ń fi ìfún yẹn hàn wọ́n pé ní fún òdẹ̀wẹ̀ kò yán kàn kàn kó hardova nǹkan tó bá dẹ̀ jẹ́ pé problem ti wà lórí ẹ̀ let everybody tó dáwọ́ mọ̀ pé problem ti wà lórí ẹ̀. sẹ́rí nǹkan tí ohun tó fẹ́ fi kẹ́wọ́ náà ni wípé kí ọmọ ẹnu ìṣó yẹn kó ṣe anyhow kókó tẹ̀sán pé mi ò fún ẹ ní nǹkan kan mọ́ eh, kíní mi ló fi gbà àwọn followers mi ló fún ẹ ó ti wá gbà pé orúkọ ọmọ yẹn ló fi gbowó ṣé ó ti yé yín. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n sọ secret kan fún yín lẹ́gbàá. bẹ́ẹ̀ni. ẹ lọ kọ sílẹ̀ àwọn èèyàn tí ẹ mọ̀ àwọn èèyàn tí ẹ mọ̀ hmm. wọ́n máa dìde fọ́mọ yẹn tó bá rí pé lady fẹ́ cheat ọmọ yẹn àwọn tí ẹ mọ̀ tẹ́ ẹ expect bóyá kó dìde fún. Hmm. ẹ lọ kọ sílẹ̀. Hmm because mo by now ó yẹ kọ́mọ yẹn ti máa jáde nínú ilé ẹ̀ láàárọ̀ òkun àtàwọn ọmọ yẹn ti máa jáde kó ti máa wọlé kó ti máa ṣe fídíò gan nínú ilé what else tó tún hold ẹ̀ hàn. Hmm. ọlọ́run má jẹ́ kó fi nǹkan ṣiṣẹ́ ṣiṣẹ́ sínú ayé èèyàn ó ní nǹkan tó ń ṣe òkété kò ní fọkànbalẹ̀ gbogbo eléyìí tó ń ṣe ó kàn ń kò ń fagídí ká má bàa mọ nǹkan tó ń lọ ń ta ni ṣó ti yé yín hmm. màmá ò dẹ̀ kí ń ṣe abiyamọ torí tí màmá ẹ̀ bá jẹ́ abiyamọ ni ó máa mọ ìtumọ̀ bọ̀bọ̀ tó jẹ́ jù bọ̀túlà tó wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ yìí hmm. ṣó ti yé yín bẹ́ẹ̀ hmm. Hmm. ẹ lọ kọ sílẹ̀ o kò sọ́kùnrin tó lè dúró nu kiri wọn yẹn ẹ o ṣé ẹ̀yin ò surprise pé bọ̀bọ̀ cameraman yẹn ti lọ ṣé ẹ surprise bó ṣe ṣe tó bó ṣe close to. ẹ hàn kí torí mi ò ń wo kò jẹ́ kí n mọ èmi wò dáadáa. o ti o bẹ́ẹ̀ ṣe sọ yìí ń sìn àwọn èèyàn tuntun pick up because ó ṣí studio studio kò ní kò ní kò ní kò ní fọ́ọ̀nì pé ó ti lọ gba studio padà lọ́wọ́ bọ̀bọ̀ yẹn gan nìyẹn ò ṣe lẹ́ẹ̀ṣẹ̀ rí mọ́. tó bá tó stage kan àwọn kọ̀ọ̀kan gan tó ti empower a máa jáde wá máa sùn lẹ́gbàá ìwọ ẹ máa jáyé lọ jàre àwa àyà gbé ìdí sókè fún yín orí níwà ń bẹ. mo sì wà láti sísítà mi thank you mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹnu ìṣó jẹ́ kí n fún ẹ ní ìmọ̀ràn yìí ṣó rí gbogbo bó ṣe ń pa àwọn ọ̀rọ̀ kan rẹ́ òun ti ara ẹ̀ bọnú wàhálà ni nígbà tí wọ́n bá máa bẹ̀rẹ̀ tí yẹ̀dí òkété wò torí bó ṣe ń wá tó ní wọ́n kọ́lé fún ẹ wọ́n ti ṣe kíní kan fún ẹ gbogbo nǹkan yẹn ló wọ́n máa padà lò ègé sí ẹ tó o bá fẹ́ máa sọ̀rọ̀ tó dùn tó dùn létí ayé mọ ohun tó máa sọ torí tó o bá ń sọ wípé wọ́n tọ́jú ẹ wọ́n tọ́jú ẹ àwọn ọlọ́pàá gan-an béèrè pé lóòótọ́ ṣé bó sọ pé tọ́jú ẹ ṣé ó máa padà wá sọ pé ọ̀ tọ́jú ẹ mọ́ tọ́wọn tó bá jẹ́ bíi titi ẹ̀ tó bá wà lórí ìkànnì yìí kọ́ lọ sọ fún ẹ o tó bá fẹ́ máa ṣe update tàbí o fẹ́ máa dọ́gbọ́n ṣe ẹ show off jẹ́ kó rí ẹ pé o kó máa jẹ́ pé ibi tó rò ló máa ti bára ẹ ibi tó ti rò ló máa ti bára ẹ so àwọn èèyàn wọ́n ń rí bí orí ìkànnì wọ́n ń rí bó ṣe ń lọ wọ́n ń ṣe kíni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọkọ̀ e, ọkọ̀ mọ́níjà ni. Eh, eh, ọkọ̀, ọkọ̀, ṣé ńgbà tí yẹn bá ń wo bí jòbó tún là pẹ̀lú ìyàwó òun ṣe ń ṣe ṣé ẹ rò pé a dúró àbí ẹ mọ nǹkan tó ti ṣẹlẹ̀ gbogbo ẹ jẹ́ ká máa wò ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Tinubu Tinubu Tinubu ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Tinubu ẹ fún wa ní star hmm. kọ nọ́mbà ṣì wà ń pín ni o ẹ ẹ ẹ bùhán star. Hmm. bẹ́ẹ̀ ni kámẹ́rà yìí máa ń ṣe ẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣáà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣáà mọ̀ tó ń ṣẹlẹ̀ àmọ́ tó ń ṣẹlẹ̀ ilẹ̀ tí ń mọ́ bá wọn ilẹ̀ ó ti mọ́ bá kíni ó ti mọ́ bá wọn ẹ̀yin èèyàn wa tẹ́ wà.